والسبحان أولم يكفيهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرا لقوم يؤمنون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون محبة النبي رسول محمد

sallallahu alaihi wasallam ọlọ́run bá kẹta orúkọ muhammad fàdébà muhammad sallallahu alaihi wasallam yìí ó kó sínú alihamdulilayi èyí àti ìfúrẹ́rẹ́ nítorí pé àti bàbá muhammad ẹni tá a yí ni lọ́dọ̀ ọ̀lọ́ wà á ń dá mọ́láníkà tẹ̀ bákan náà lọ́dọ̀ àwọn mọ́láníkà wà á ń dá ní kọ́wáṣí bí mọ́rú sálí bẹ́ẹ̀ náà ló tún jẹ́ nìyí lọ́dọ̀ àwọn yòókù tí wọ́n jọ sí ọlọ́ wà á ń dá láàrin láǹkì kúlì kódà lọ́dọ̀ gbogbo àwọn tó wà lórílẹ̀ ẹni ìlànà ìbísọ̀ lọ́wọ́ àlejò ọ̀sán náà káṣẹ ní amákàtà ìdè gbàgbọ́ sí nítorí pé àwọn ìròyìn ọ̀gbẹ́ni sọlọ́wọ́ máa ń lọ sílẹ̀ màmúdà ìròyìn yìí ni lọ́tọ̀ gbogbo ẹni tó ní làákàyè kódà ká máa rá wọn tó máa di ẹ̀. ọwọ́ ní sọ̀rọ̀ ìbùkọ́rí àdìsí apá ọ̀bùnlá ìbùn àmúrin ìlà àmì rọ́bì ọlọ́run sára àdúgbò wọn ní àlàyé wá báyìí ìròyìn òbí dáná ọba gbẹdọ̀ rẹ̀ sọ̀rọ̀ láti ẹ̀mọ́ láéláé. wọ́n ní ọlọ́run kan ló láti ẹ̀mọ́ láéláé. pé muhammadu ní àbẹ̀bí wàrà sùúrù rẹ̀. pé muhammadu yẹn ẹ̀rọ ìdí ọlọ́run ní ṣe. òjíṣẹ́ mi ní ṣe. sàmúlẹ́tò wọ́n mọ̀ tàwa kíá. mo sọ́ọ́ olùdarayé ọlọ́run. lẹ́yìn sábẹ́ pàtó wọ́n la wọlé. kì í sọ ní tó dùn kéde ẹsẹ̀ni tó le wọ́n lé àtàkùnká ìdílé náà tó ara ọ̀ kéde ẹsẹ̀ni tí máa ń bá wọn yọ tí máa ń pariwo ariwo ọjà wọ́n lé ayé pa wọn bí sẹ́yìn ولن أقبضه حتى أقيم به الملة العولاء ولما أنصر القرار تجي نيكا إلى الدارة صلى الله عليه وسلم ثم جاءت كيف القوم عنه دولادا بأن يقولوا لا إله إلا الله ثم تعالوا يقولوا لا إله إلا الله وأصدق به أعيننا عميا wọ́n ló ń gbọ́ pé màá sí ojú tó ti dúró mọ́ pẹ̀lú dídí òdìjà ọ̀sán lára ìyá wàdàgà náà sókùnà àwọn etí tó ti di màdìkúlà wọ́n kò ló bá tó wọ́n ìgbà àwọn ọ̀sán tó ti di àṣẹ. ayé ló ti mú àyíká lọ́la ẹ̀yẹ ló ti rán wọn ìdí ìgbà àti ìgbà bàbá rẹ̀ sọlọ́lọ́ bàbá àwọn nǹkan tí ó pèlè lọ síbẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní ṣíṣe déédé ìrúkọ̀ òun fẹ́ràn níbi ìṣẹ̀lá ó sì mẹ́ta bàbára rẹ̀ ọlọ́run fi ìbò ní ọlọ́run yóò àti mẹ́ta olùkí nàárí olùkí nàárí. ọwà lórí islam òdòdó ọwà lórí ìwà èyí tó jẹ́ ìwà tó ga tó tóbi ga. ọlọ́run sọ fún ayé àti ìwé fọ́tò sálẹ̀ ọlọ́run ọ̀rọ̀ bá ẹ̀yẹ lákàtí jùlọ. àti ìrẹsì rẹ̀ àtẹ́bí ìgbà pọ̀ ẹ̀. ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ẹ̀wòrán tí wọ́n fi ga tó bẹ̀rẹ̀ lórí ayé náà. nígbà tí wọ́n sọ pé aṣáájú aláàlá ìlà àti ìlàlá wọ́n fi lẹ́ẹ̀mejì náà ẹ̀rì wọn fi lè rí أشهد أن محمدا رسول الله لجاكم مقول بعد تعالى من جل جمع كلمة لتصل جل من الله لتكن عبدك إذا محمد صلى الله عليه وسلم يرى عليه هذا بيت من وكفوا هذا بيت من تكبر على إليه بنا الله بيت من الله عليه وسلم bàbá ńlá rẹ̀ ọmọ ní kàkàrà lọ́wọ́ gbogbo ìlà ọlọ́run bá ń máa ń ta ولقول النبي صلى الله عليه وآله وسلم أي وصل الناس لا يؤمن أحدكم إذا كان قد يؤمن يؤمن حتى أكون أحب إليه ثم تذكر ما نفسي وفيه قوم الله تعالى يرى إنه تذكر النبي صلى الله عليه وسلم يؤمن إلى سبب أول ما أعطى في النبي صلى الله عليه وسلم bísí báàkì kàmáì nínú àwọn ìròyìn alákọ̀ọ́lẹ̀. bẹ́ẹ̀ wọ́n ti ẹni ọba ta náà lọ́yẹ kí ilẹ̀ kọ́ọ̀tì olóyè kí ilẹ̀ gbàgbé ànábìjà ọ̀làdọ̀sọ́lá ìròyìn pípé ń bẹ lára rẹ̀ tí ọ̀là tó jẹ kù nù. nínú àwọn tó tó fi lọ sí ti ní nígbà tẹ́lẹ̀ àti bàbára rẹ̀ ọ̀hún ni ṣíṣà tó mọ àbáṣe ní ilẹ̀ ìgbàgbà. nígbà tẹ́lẹ̀ gẹ́gẹ́ alára ọ̀làdọ̀sọ́lá mo ti nífẹ̀ẹ́ ọlọ́run ha. Ha ló gbà á la ó fún wa ọlọ́run sùpánù la ọlọ́run àti méjìdínlọ́gbọ̀n wọn lọ sí ní ọlọ́run làbọ̀lẹ̀ jẹ́ àgùnwọ̀ lórí omi nínú àwọn oṣù tó. alóòtútù ti wá parí láàrin yín àti nítorí àlẹ́ ìgbìmọ̀ àlẹ́ ha yóò tó bá máa jẹ́ wàhálà fún yín yóò sì lè lọ́gbà débi rẹ̀ ọlọ́lọ́ àlẹ́ òfin lọ. àlẹ́ ìṣòro àlẹ́ ìṣòro á máa tó Ha lórí yín bíi mọ́kùnrin ní àwọn ọ̀rọ̀ àdìyẹ amúnájí aláàánú oníkẹ pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo ẹ̀dá pẹ̀lú ọba ní pé ẹ̀fọ́ ẹ̀fí ẹ̀ gbàdé àdébí tọ́lọ́ láńtọ́lá ọdún ìfẹ́ ìjọ rẹ̀ sí mẹ́lẹ̀ tọkọjá bẹ́ẹ̀ lóbi jáde pé ilé ilẹ̀ ẹjọ́ púpà káàdé olùgbàgbà àdébí tọ́lọ́ bá wà lọ́sọ̀lá ayọ̀ ìṣòro náà ti bá dàgbà ẹ̀yẹ́ ń sọ ọlọ́run ọ̀la nínú ìgbà ìgbẹ́jọ́ ìdẹ́bi sọ̀rọ̀ máa ń sọ́lá náà lẹ́yìn ẹgbẹ́ rẹ̀ nítorí pé ìpìlẹ̀ ni òde sí ìmáàmù fẹ́mi tí ò bá jáde pé plan lẹ́bi lọ́ga jù lẹ́bi ẹ̀ ọba dẹ́dà sọ ìgbé káwọ àwọn káwọ yẹn táwọn ká mẹ́jọ ìbò ti pàtàkì tó ìta lẹ́bi lọ́ga jù lẹ́bi o ọlọ́run wọn ti máa ń ọ̀tá lágbèéká lẹ́bi bàbá lọ́kọ̀ ìgbé òyìnbí kárẹ̀ á dáa tó kù. إلى حين تبرأ وبعدين وأبناؤكم أباهم وإخوانكم أباهم عيال وأزواجكم أباهم يقول وعشيرتكم أبيهم ولكن وأموال اقترفتموها أباهم بك أتيكم وتجارة تخشون كسادها أبي èyí tẹ̀ ń páyà bóru lànà bá ọmọ báyà kí ló bẹ̀rù lọ́rẹ́ rẹ̀ hà àti àwọn olùgbé tẹ̀ yọrù sí jùlọ àkàtàkì ìlú iná lọ́wọ́ ìwà ọ̀sán rẹ̀ tọ́lájà tó ń mú ìlú ọlọ́run lọ. òun ló kú yóò tóbi sí ọlọ́run ọba lọ òjì káàdì fífi ìsẹ̀bẹ̀ẹ́lẹ̀ àti ìsì ìpínyẹ̀dú sójú ọ̀rẹ́ rẹ̀ ọ̀tàkọ̀tà ilé ìyàrá ilé yẹn. ẹ máa retí حتى يأتي الله بأمره يأتي الله أمره إن الله لا يهدي القوم الفاسقين olùkọ́ ẹni tó bá ti jáde bí àwọn olùgbé àwọn ìṣòro yìí ló yẹ pé ìgbé ọlọ́wọ́ àti ìlànàbí ọlọ́wọ́ àti ìsàlàkó yìí ni gbogbo àwọn kan tó kẹlẹ́ rẹ̀ ọlọ́wọ́ òní gbọ́dọ̀ lọ́wọ́. ọlọ́wọ́ bá tó fáwọn ọ̀rọ̀ sàálà wọ́n lè bẹ̀rẹ̀ àtẹ̀wé sọ̀rọ̀ ọ̀rọ̀ àlùsílẹ̀ ọ̀rọ̀ àwọn ọjọ́ àdéhùn ìbẹ̀rẹ̀ ló ń lẹ́tọ̀ọ́ tí wọ́n ti ní fẹ́ẹ́ wá ara wọn gan lọ. wọ́n ló dáná bíbí sọ́mọ́ àrùsọ̀lá ní nàìjíríà ọkọ̀ tó wọ́n rò pé dáná ló ní bẹ̀rẹ̀. lórí òun ní fi ara rọ̀ òun wá ní bẹ̀rẹ̀ àbẹ́bí rẹ̀. ìdíje ọlọ́run ní ọ̀rọ̀ sí ní bẹ̀rẹ̀. nígbà pé àwọn ọ̀rọ̀ ní kò sí ìgbẹ́ ìjọba wa ló ń rẹ̀ áná ya ọmọ rẹ̀. Wàṣíù ìfẹ́ òtítọ́ ti dẹ́bi ìwọ ọmọ rẹ̀ nìyẹn. Tótó bá dákú ilé ga sára rẹ̀ tó ga dẹ́bi ìlọ̀sọ̀lọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sánlá. Ẹ̀mí yẹn lè fẹ́ ṣe kankan tí ò ti dé ní ìlànà sáfẹ́ni ìgbàlélórí sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sánlá. Lókà bí ẹ̀sìn sára rẹ̀ ẹ̀mí ní ìyókè ìyókè ta dẹ́bi ilẹ̀. Ayọ̀ ẹ̀sìn mú tá a bá sọ̀rọ̀ nípa ìdíbi àbẹ́bí ọláwọ̀ ìrò ìkẹ́fẹ́ tó ti pàǹkù ní lẹ́tẹ̀ ni. òun ni bí yẹn gbà wọlé gbogbo nǹkan tá a wá látọ̀dọ̀ nílẹ̀. gbogbo nǹkan tá a lẹ́bi wá ọ̀lọ́wọ́ àlùfọ́lá látọ̀dọ̀ ọba dẹ́dà láfẹ́ ni o àbí sí ni o má sí o. kí yẹn gbà gbogbo ẹ̀rọ jẹ́jẹ́ ní irú ìfẹ́ kejì àbí ká sọ ìdí fọ́ọ̀tù ẹ̀wò akẹ́rù eléyẹ náà ni òun ni kọjá sí ní ìsáàlù sàásì ní ìsọ̀nà ọlọ́rọ̀ àríwọ̀ ìṣẹ̀lẹ̀ ó ti fún ìtàwọn fọ́ọ̀tù pẹ̀lú àgbẹ̀tì èyí ó ti dáadáa lẹ́yìn ìgbà tá a fi kọ́lù rẹ̀ ní kọ́kọ́rọ́ kì náà ìnígbàgbọ́ tọ́lọ̀ àti tẹ̀lé àjẹmí sọlá sọlá nípa bó láti ra ẹjọ́ ni èyí ó ti wá tẹ̀lé nínú owó ìlànà ẹbí ti máa ń wà ẹ̀kọ́ wò lọ́kọ́ wa nẹ́ẹ̀bílà rẹ̀ gbogbo àwọn eléyìí àbùkọ́ sàkàndì lórí ẹ̀. ayélujára ẹ̀rọ ti rún àwọn ìbáraẹni lọ. àgbẹ̀fẹ́ kápá bàbá sẹ́ni ni o kápá kàkí ẹ ni o ọba adẹ́dàgẹ́ tó gbẹ̀mú ká pàtàkì rẹ̀. ọlọ́run tó fún hàn ló dá aláǹsọ̀ fún wa ní kúrọ́ tó fà sí. ọlọ́run tó ní nà ọ̀sán náà kàṣọ́ ẹ̀ ti dáhùn. àwọn ará rẹ̀ àtúmọ̀ rẹ̀ wá sí lọ. ìyẹn ti pé lẹ́nu tí ó ti gbàgbọ́ sí Allah pé kò sẹ́ni tó lẹ́kọ̀ọ́ sí lọ sí ìdàrẹ́ àti Allah. tí wọ́n á bẹ̀ tún jẹ́ ní gbogbo àwọn èèyàn níjọ́ ti dà lẹ́yàmà wọ́n lọ bá sí rọ̀. wọ́n ti jẹ́ olùsèlú yóò fún ní ní rọ́ọ̀dù olùfẹ́ ní ọba ṣe rere agbẹ̀fẹ̀ dáadáa. wọ́n lè ní yọ̀ tí ó ti tún jẹ́ olùkìlọ̀ pípẹ́ ní ọba yà ọlọ́run ọba ó لتؤمنوا بالله ورسوله كيف تجوز دور كيف تجوز دور كيف تجوز دور أمي أقول الله سبحانه وتعالى àtàlùkọ Muhammad sallallahu alayhi wa sallam wọn ti jọ kẹjọ nípa ìmọ̀ Ọlọ́run tẹ wàá púpọ̀ kẹtọ jẹjẹ nípa ọ̀tọ̀ wa ọba adọdọ àwọn ọmọ tó wọn tó á sì lóru kẹ́ẹ̀bá bàbá àgbẹ̀bí o sọlọ́lá ọ̀sán àdéhùn ọ̀sẹ́lá wọ́n ti wọ́n fi rúurú kẹ́ẹ̀bá sàmúlẹ̀ rẹ̀ o. ó bẹ̀ pé omi ló ń jẹ́ tàbí sọlọ́lá ọ̀sán ọba àgbẹ̀dá wa tún jẹ́ ẹnìkan wá pé wọ́n ti sáfi rúurú ó ti kíkà tààrà nàbì yóò rọlẹ̀ pẹ̀lú kọjá tí ó wípé bẹ̀rẹ̀ ní oṣìlẹ̀kẹ̀ gbogbogbò kàmáàlì sọ̀hánà pẹ̀lú ọdún ọdún àwọn ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àwọn sàbẹ̀ ń gbé ọlọ́run ọlọ́pàá ti wọn alábàárọ̀ àwọn onígbàgbẹ́ ní ìkọ̀ wọn lọ tẹ̀ bí àlè ìlànà ìbáraẹ̀ wọn fi lé o ibi kúrò nígbàgbẹ́ ní ìgbèrílẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí onígbẹ̀rẹ̀ orí káàdì wọ́n lọ́ọ̀dì والمبارك الصلاة أحب إلينا من أموالنا أما تجدر من دون أعوانا ọbẹ̀ pé kí dúkìá wa bá pé pèsè owó láti ẹjọ́ òkòtò lọ rẹ̀ á ìgbà rẹ̀ alàtúntò rẹ̀ kódà agbata nẹ́bìjà àwọn ọ̀sán lánàá ju omi tútù léyìn ẹrí lásìkò ìgbà tó ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rí àwọn ọ̀dọ́ máa fi tó ń bí ní ọ̀tọ̀ wo ni bí ìtàtẹ́jú sọ. tọ́ba jẹ́ táwọn àbá táwọn wọ́ọ̀lẹ̀ àbáwọn àtijọ́ táwọn kọ́ọ̀lẹ̀ òbí ju àwọn. ṣùgbọ́n wọn bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wọn àtọ́lá sàkí ọ̀sọ̀ tó wọ́ọ̀lẹ̀ òbí ní ọ̀tọ̀ wo ni òun wọ́ọ̀lẹ̀ ní òtítọ́ ọlọ́run أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل هذا وموالدها أستغفر الله إليه الحمد لله وحده والصلاة والسلام على مولى نبي بعد وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين اتقوا الله عباد الله أو الفتى إلى النبي صلى الله عليه وسلم àdúgbò ní bàbá rẹ ti máa nà alákọ̀ọ́kọ́ òun ni bíkà nẹ́bí síwájú bíbu ọlá fún ànẹ́bí sọlá àtọ́lá orí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ nígbà nẹ́bí gẹ̀gẹ̀rẹ̀ sọlá àtọ́lá sọlá yìí àdẹ̀sẹ̀ yìí ju wáyà ní káàdà èmi lásáájú ọmọ àdẹ́rẹ́ káàdà wọn là bàbá ṣé aṣáájú láwọn akílé rẹ̀ yìí lánàá lọ́kọ́lé èmi lásáájú ọmọ àdẹ́rẹ́ káàdà òní máa rí mú. وأول رجل يشق عنه القبر ibi tẹ́lẹ̀ ní àkọ́kọ́ tí sáré kọ́kọ́ máa ya lóko nígbà tá a bá wọlé sáré rẹ nínú àwọn àwọn ìkọ́ta òun ní kíkà lẹ́kọ̀ọ́ pẹ̀lú àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀lá. bóò ní lẹ́kọ̀ọ́ pẹ̀lú àgbẹ̀bí ti máa rí o ti máa fi yìn fún pẹ̀lú tọ́lọ́run fi yìn. èyí tó ní tóbi jù lọ́lẹ̀ tá a lè gbà fún àgbẹ̀bí ni ká fà tàlátù fún ọ. ẹ̀kọ́ bá tó dàgbẹ́ wípé ọba tó dàgbẹ́ wípé ìnáwó àwọn ọmọ rẹ̀ kẹta ọmọ rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú wípé wọ́n rántí rẹ̀ ọlọ́run dá akọ rẹ̀ ní àárín àwọn ẹni tọ́jà àwọn àlàyé kà ń tọrọ àforíjì ọba tó ká kọ̀ bẹ́ẹ̀ ayọ̀mẹ̀lẹ̀ ní ìdáná náà ayọ̀mẹ̀ká tó lò sọ̀rọ̀ àlẹ́ ní ìtọ́jú ìwọ̀ ìdílé náà èyí ló máa tọrọ ẹ̀ kí àtọ́lá fáwọn ẹni ọ̀là dá ẹ̀ máa tọrọ rẹ̀ wọ́n lè sọ̀rọ̀ àti ìbẹ̀rẹ̀ àti àtàmìlẹ̀ ẹ̀ tó dáyẹ̀ ọ̀nà dáadáa fi yàn

gbogbo ìgbà kí ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà ọba tó fẹ́ dá ọ rẹ̀ ọba tó ní ànẹ́mí ànẹ́mí ìwọ̀ ànẹ́mí wọ̀ hàmẹ́ tó ti ń délé yorùbá tó wọ́n mi bẹ́ẹ̀ tàbí kọ́ sẹ́kẹ́ àrọ̀ tó wọ́n wọ̀ hàmẹ́ ibi òjijì ọlọ́run ti ṣe hàmẹ́ tó ti bẹ́ẹ̀ bàbá rẹ̀ yẹ nítorí kọ́ lọ́wọ́ bàbá adé dàgẹ́gẹ́ alára ọ̀la ọmọ olórí ní pọ́ńpélé níbi ìtọ́lọ̀ pátó ti dá akọ rẹ̀ tó ẹwọ̀n lọ́wọ́ ọmọ sùpáàlù ìlànà ìsìláàmù ara ọ̀dì ọlọ́dún wọn kà ní muhammadu nígbà àhàdì ìbínú ìjà àdìgún ẹnì kan ti là kọ́mọ lórí ìgbà tí òun ìjọba ti wọ̀ láti ń lọ sí ìlànà nígbà tó bá bẹ́ẹ̀ dájọ́ wà á máa lákọ́ bá jẹ́bi lórí tí wọ́n lọ́wọ́ alákọ̀ọ́ lórí ẹ̀yẹ́kọ́ pẹ̀lú àjẹ́bi ọlọ́wọ́ bá لا تجعلوا دعاء الرسول كدعاء بعضكم بعضا ẹ má máa fi àtẹ́bí bẹ́ẹ̀ ṣe máa ń pera yín láàrin ara yín ẹlòmíì ẹlòmíì ọmọ mi yẹn jẹ́ àpá àlọ́dọ̀ rẹ ọ̀yàn ọba ìfẹ́ lè mọ ojú bẹ́ẹ̀ lọ. wọ́n sọ pé wá sí wọn ní bá mi ìdí òbí náà yẹn òní bàbá òní mi yẹ mọ́mú kẹ́kẹ́ fún. àwa lè pera wa bẹ́ẹ̀ mọ́tò títí ọlọ́yìn ọ̀gọ́dọ̀ bẹ́ẹ̀ o àgbẹ̀kọ̀ ọ̀gọ́dọ̀ òní bẹ́ẹ̀ àbí

àbí yóò tún yìí ní ọwọ́ ọlọ́wà ọ̀wá lè dìde. ọ̀rọ̀ kẹfọ́ ó bí hadith àjẹbí kọlọ́ àtọ́lá lórí ìdùkúlẹ̀ yẹn ọwọ́ aṣọ fáwọn èèyàn pé àfihàn dúró ni àfihàn dúró ni ẹgbẹ́ ti jókòó ìgbà yóò wá rọ́kọ̀ fún máa tún sọ̀rọ̀ àbẹ́rù ìmìtọ́ ẹgbẹ́ ti jókòó nípa ìbàbà yìí wọn ìdí tí wọn máa fi kó nípa bàrà fáwọn ẹgbẹ́ tó lálẹ́ táwọn bá fẹ́ kàdé kàdé ni wọ́n lọ sálù ara wọ́n wọ aṣọ wọ́n ti wọ agbádá táwọn àbá máa ń gbé orí ìdílé gbé sórí ìjàlábí àyè wọ́n wọ̀ wọ́n bá ti wá wọ̀ tán wọ́n fi lọ́kítà sára wọ́n wí lọ́wọ́ àbí wọ́n á jókòó ní ìjókòó farabalẹ̀ lórí àgbà àbá láti máa kàkàdé láti fi kékeré o láti fi gbóyin àpọ́nlé fún ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀. nínú na ẹgbẹ́ òmìnira wípé adébíàdẹ́bí adébíbàbàrà rẹ̀ òun yẹn ọrụ sọ̀rọ̀ sí ní ìmọ̀ rẹ̀. ìwọ bá wa ìwọ tó ń wa sọ̀rọ̀ ọmọ ti kọ́ àdé ìbáwá ìdìbò ẹjẹ akọsí àwọn àbá bí wọn ti rí sàmì onígbẹjọ tó tọ́ka fún wọn jùlọ lòdòdò nígbà tí àti sọ̀rọ̀ mìíràn ti jẹ ìrìn àjò láti mẹ́ta lọ sí kódò láti kódò lọ sí ibi tó ti ju sọmọ ẹgbẹ́ ti lọ nígbà yẹn. wọ́n wá ń sọ fún wọn láàrin wọn ta wọn ń sọ bẹ́ẹ̀ pé abákiri ọ̀rẹ́ rẹ máa fi gbára kalẹ̀ ó dùn tó ìgbé láti mọ́ta ọlọ́mọ ẹ̀ẹ́sẹ̀lẹ̀ ẹ̀rìnká lọ́túnlọ́wọ́ lọ ọ̀nà ọmọ tí ó tó mọ́ ó lè gbé ọ̀pọ̀lọpọ̀ làwọn tí máa ń lọ dáhùn tó lọ dáhùn tó bá wọn máa ń lọ sí mọ̀ nígbà mi ọwọ́ àtúnlọ́wọ́ lọ fẹ́rẹ́ abáṣe ìgbọ́dọ̀ lọ sàrà ọlọ́mọba mi lọ àbáàdé ni wọn tó jù bẹ́ẹ̀ yẹn lọ́mọ gbà lóòótọ́ mẹ́ tẹ́lẹ̀ ni wọ́n á lọ fẹ́ gbà àlọ́lọ́wọ́ ń gbọ́rọ̀ lọ́tọ̀dọ̀ ọba gbà bẹ́ẹ̀ tọ́ba sọ tó rí bẹ́ẹ̀ táwa ló ti gbọ́dọ̀ rẹ̀ ní pàtẹ́lì nìyẹn ọlọ́wọ́ àlejò ńlá èyí ni wọ́n mú ọ̀pá ń bàbá rà rẹ̀ a sì ní bẹ́ẹ̀ èyí ti pẹ̀lú ayẹyẹ mọ̀lúdí o nínú kẹ́kíkà lọ́jọ́ òbí hàn òun ni ká máa tẹ̀lé ká tẹ̀lé lánàá rẹ̀ ọlọ́ba tẹ́lá sọ pé mọ́ ìlú ló kẹ̀kẹ́ pọ̀ tó ọlọ́run bí ẹni nígbà tó lòdì àti ọlọ́ ẹsẹ̀lẹ̀ tọ́lọ́run ó tún dá fìlì yẹn padà nípa bó ṣe pàtàkì tó ọlọ́run náà àti ọkùnrin sóòlù ẹ̀tún bẹ̀rẹ̀ tó jíṣẹ́ obìnrin sí ìtẹ̀lé ogun tìbí tàbí tẹ̀ máa pè ọlọ́run wá kó ìtẹ̀lé àwọn aláfẹ́ wa sábẹ́ tọ́lọ́run àti lòdìṣẹ́ yẹn ọlọ́run wá nípa lórí amúlòmí ìkòrò àtàwọn tó bá jẹ́ aláfẹ́ láàrin á tẹ̀lé nínú gbogbo alábọ̀dé lórí ìrù wa ẹ̀rí tó ń sọ̀rọ̀ ẹ máa tó o gẹ́gẹ́ bí mo lè fi. a tẹ̀lé tó jọ pé ká jì wá pẹ̀lú bó jọ pé ìta àkókò àti ìmọ̀lẹ̀ ti kàrò ẹ kó iṣẹ́ ìjọ pé ká jì yí lọ́dọ̀ mi. a tẹ̀lé tó àwọn ìlànà èyí tó wá lórí rẹ̀ rẹ̀ nígbà tí láyé wa láyé ó rí da tàbí ní padà tàbámọ̀ níjọ́ tó ga ìṣẹ́ àmọ̀ pẹ̀lú ọ̀rẹ́ tó kọ́ wọn yóò lànà ní ọ̀sán àti lànà àwọn àròyé àti nínú rẹ̀ ọjọ́ ti mọ̀ náà tí owó ti máa mọ̀ nípa ọba ní ọjọ́. Nínú ìgbàjọ́ ti nà, ìgbà tó gbà débi tó láàrọ̀ tó láti dọ́ta rẹ̀, fáàtì bàbára rẹ̀, ọ̀hún ṣàtàkùn ní ìlànà ìrìnàjò. Ká máa gbé ẹjọ́ wa lọ bálàdà débi tó lọ lọ́kàn á ní ìtọ́sọ̀rọ̀. Tí gẹ́gẹ́ bá ti lórí òdìjà lọ́rùn ẹja lọ bá. ti wú, iwájú mọ́sálásí rẹ̀ ní Madina àdílẹ́gbẹ̀ mọ́sálásí rẹ̀ ní Madina. àdébìtì láti sálásí lọ ṣùgbọ́n sún rẹ̀ ń bẹ títí ayérayé ẹ̀rí ọba àtẹ́ta ní bọ̀lá ọ̀rọ̀ ti kàlá yóò fi lóòrùn torí bẹ́ẹ̀ ọmọ pàṣẹ náà rẹ̀ fúnra àwọn Yorùbá nígbà lọ́wọ́ hásà yóò hàkì mú kàbí mọ̀ ṣàjàrọ̀ rẹ̀ náà. tí wọ́n fi máa gba ìdájọ́ rẹ̀ àtẹ́bìtì sọ̀rọ̀ láàrẹ̀ sálá nípa pàápàá tí ń láàrin wọn ثم لا يجدوا في أنفسهم أبدا مما قضيت wọn ò tẹ̀lé orí ẹ̀sẹ̀ níbi ìdájọ́ tí làtẹ́bí bá mú wa wọn sẹ́lẹ̀ mọ̀ tàbílẹ̀ mọ̀ wọ́n lè máa gbàgbé lọ́wọ́ ọ̀sẹ̀. èyí ni wọn máa tún wọn bá ńlá bàbá ara lẹ́ni àti pàtàkì rẹ̀ àbíkẹ́ rẹ̀. nínú ẹ̀ òun lọ́rọ̀ tọ́lá lẹ́la fún ọlá ìwé alọ́sọ̀rọ̀ lẹ́lẹ́dí rẹ̀ ìgbàmọ́mọ́ láàrin náà láwọn ọmọdé máa ó ń jìyà wọ́n tún wá gbèrò ádìyẹ tà á kà mọ́ ìlà ọ̀rọ̀ ọdún nífẹ̀ẹ́ sí kí wọ́n máa gbé dájọ́ lọ bá aṣọ ìtọ́ nínú ìdájọ́ ní ìpàpà bàbá mẹ́bí àgbègbè òun ni àgbàgbọ́ àná òun ni ká máa dá òòlù sí ọlọ́run ọlọ́run dá wa bí ṣàtìyàn sí rọ̀ṣù ọlọ́run ní ká wọn pẹ̀lú pásínálítì kìí ṣe bí wọ́n àwọn náà àjẹ́ ìjẹ́jẹ́ lọ́ máa tẹ wúlé lọ́ máa tẹ ewu kí ló dé ẹ pọ́tàkùnkù sáàbù wa ẹ̀ ṣàdé wa sọ sáàbù ẹ̀mí òtítẹ́ ọlọ́run wọn ọ̀gbọ́dọ̀ wọn fún fún fún ọba fún ní bí àmì ìlọ. ló dájú fún ìdájọ́ rẹ̀ bá fẹ́rẹ̀ àmì ìlọ àgbẹ̀tẹ́lẹ́ àti bá bàrà rẹ̀ lórí kájà òmò. lẹ́nu ìgbà bá fẹ́ wí mẹ́ẹ̀mẹ́ jákujáku bá rẹ̀ ní ìrànlọ́. ẹ̀rí ọlọ́run ọmọ sùpánù ọ̀gá lágbà ti ń sọ àwọn ẹni tí wọ́n gba ọ̀rọ̀ ìgbà owó ọlọ́run ní ìlú kọ́kọ́rọ́ ìlú nàìjíríà àwọn tálákà tí wọ́n ti ń jọ àwọn tó ń jáde kó nílé wọn àwọn wá sí ju àti dúkìá wọn yóò sọ fún nàfà lọ́wọ́ náà wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wá sí lọ́dọ̀ ọlọ́wọ́ àti lọ́dọ̀ ọlọ́run wọ́n yóò sọ lọ́dọ̀ ọlọ́wọ́ àwọn ọ̀rọ̀ wọn lọ́wọ́ lọ́wọ́ wọn lò ní ọdún lọ́wọ́ ìyá ẹ̀sìn náà àwọn ẹni wọ́n kò dòdò nínú ìmáàlì wọn. bí a bá ti lẹ́nu ìgbàgbọ́ bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ fẹ́ẹ́ lọ ìrìn àtẹ́gùn láàrín láti ìlànà. olùkọ́ bí ìtàkùn pàǹdẹ́mì yọ kẹ́sùn káfí ẹ̀ láwọn àfa àti wọn bá dá àfa àti ẹgbẹ́ òkè wọn ò ní ìfẹ́ mi ìlú láti fi fúnra wa lọ. ilẹ̀ bá sábò mú wọn ní ọ̀dà tẹ́lẹ̀ lẹ́yìn láti bẹ̀rẹ̀ fún ọkùnrin náà padà lọ́dọ̀ lọ ó sọ wọn wá padà ẹ̀mí tí ọ̀sẹ̀. ó ní ìyẹn gbọ́dọ̀ àbùkù gbogbo lọ́wọ́ fara kí àjọyọ̀ kò lára ọ̀sẹ̀ láti àwọn ìyàwó rẹ̀. ilẹ̀ bá pa á aláàtúmọ̀tá bọ̀bọ̀ súnmọ̀ rẹ̀ àti nígbà wọn ẹ̀ka gbogbo rẹ̀ bákan náà àtúmọ̀ àpọ̀ súnmọ̀ ẹ̀ka olùjọ́ náà ọba sọ̀rọ̀ kájà ti wà náà olùkọ́ni ìgbàlódé fi ṣe àbí gbogbo àbíká ẹni tí ń bẹ nígbà yìí ọ̀dà àwọn ọdẹ sì gbọ́ ẹni tí ò sì bí ọ ẹ̀yìn ọdún yìí pé àwọn àwọlé ẹ̀kọ́

ẹni ọba ṣiṣẹ́ mẹ́ta àwọn ìdí àbúrò rẹ̀ tí ò sí àti wọn mẹ́. ọ̀tá sì ni wọ́n fẹ́ lé pé kò sí lánàá tó bá kẹ̀ bí ẹ máa lọ sí látọ̀dọ̀ àbẹ̀bí tó máa ń fi lá ọ̀rọ̀ ọ̀rọ̀ tó kù ká dàbàrà sí i. أسأل الله تبارك وتعالى ويقول اللهم ارزقنا محبة النبي صلى الله عليه وسلم وتعظيمه الحقيقيين وأجزنا بحقهما واغفر لنا وارحمنا إنك أنت الغفور الرحيم قل إلى صلاتكم ورحمكم الله تعالى الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله يا إلى الصلاة